بسم الله الحمد لله رب العباد خلقنا وفضلنا على كثير ممن خلق تفضيلا والصلاة والسلام على نبينا على نبينا ورسولنا محمد الذي بلغ الرسالة وأدى الأمانة تأدية وتبليغا وعلى آله وصحبه ومن تبعهم إلى يوم الدين اللهم صل عليه صلاة وسلم عليه تسليما أما بعد أيها المسلمون اعلموا أن العلم هو قوام هذا الدين وتحصيله قطب رحى هذه الشريعة ولن تنالوا درجة من منازل هذا الدين إلا بالعلم قال تعالى يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير إذا فالعلم سلم الدرجات وليس سلم للدرجة واحدة ولقد كان الإسلام من أول يومه قائما على العلم والدراية فمن أراد السعادة بهذا الدين فليطلب العلم فليطلب العلم عنه قال عليه الصلاة والسلام كما رواه أنس بن مالك رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال طلب العلم فريضة على كل مسلم رواه ابن ماجه وإسناده صحيح ولقد ثبت بالصبر والبحث أن سبب انتشار الفسق والبدعة في هذه المعمورة هو الجهل بهذا الدين يا عباد الله اعلموا أن شرف الشيء يظهر عند المقارنة بينه وبين غيره من الأشياء النفيسة منيفة ومهما يكن للشيء ومهما يكن لشيء من الشرف فإن شرف العلم هو السائد الغالب قال تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وبقوله عليه الصلاة والسلام فضل العالم على العابد كفضل القمر ليلة البدر على سائر الكواكب يظهر جمال العلم وأنه أعلى مما تظنون يظهر لكم جمال العلم وأنه أعلى مما تظنون وأشرف مما تتصورون جعلني الله وإياكم من طلاب العلم وأكرمني وإياكم لنيله وتحصيله اللهم آمين الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين أما بعد أسيقف الله وبوا سبحانه وتعالى أسي الصلاة أسي السلام فالنبي وجسوا النبي وجسوا ẹni tọ́lọ́wọ́ bá ń ṣe ń sábà bí fún ìmí àti ẹ̀yìn tàà ti sórí rí tàà sí yìí onáni ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ìkẹ́ ọlọ́wọ́ bá ẹ̀ tí ó láàrẹ̀ kọmọ bá ànábì wáyìí kó máa bá gbogbo àwọn aráalé àti gbogbo àwọn sàhábà wọn kó wá má yọ àwa náà kúrò níbi ìkẹ́ náà àti ọlá náà lẹ́yìn eléyìí ayyuhal muslimun ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àyẹ̀lámù ẹ jẹ́ ká máa dájú sáká wípé ẹ̀sìn islam tá a wà nínú ẹ̀yìn tí wọ́n bá ní pílà àwọn ló dúró ìwọ́tọ̀ fẹ́ ṣe islam tí wọ́n bá bí ọlẹ́rẹ̀ pé òkú wo islam dúró lẹ́yìn bá tó ti mọ̀ arkanul islam fọmọ̀pọ̀ kọ́ arkanul islam wípé orígun islam márùn ní gbogbo márùn yìí wà lọ ma fi òpó kan náà ló gbé gbogbo ẹ̀ dúró kí ló po náà òun náà ni al-ilmu kéèyàn onímọ̀ nípa ẹ̀sìn yìí kọ́mọ̀ nípa ẹ̀sìn kìí sí pé a bá àwọn èèyàn bí wọ́n ti ń ṣe àwa náà máa ṣe ẹ̀sìn islam kìí ṣe ẹ̀sìn àṣà ẹ̀sìn àṣà láàmà sọ wípé bá a ṣe bá wọn tí wọ́n ń ṣe làwọn náà máa ṣe ẹ̀sìn Islam ẹ̀sìn mímọ̀ ni kìí ṣe bá ṣe bá wọn láti ṣe o bí mímọ̀ bá ṣe gbé wà lágbọ́dọ̀ ti ṣe ẹlọ́mọ̀ wípé ènìyàn ò lè rí ipò kankan nínú ẹ̀sìn Islam táwà nínú èyí òyìn olè jẹ darajat bó bá ṣe ní mímọ̀ tó nípa ẹ̀sìn yìí bẹ́yìn náà ló ṣe gbádùn ìsìláàmù yìí tó ìyẹn ló ṣe àwọn èèyàn wa nílẹ̀ wa ń bíbà yìí ara àwọn àpẹẹrẹ táàfi mọ̀ pé bó bá ṣe mọ̀ nípa ẹ̀sìn yìí tó bẹ́ẹ̀ ló ṣe gbádùn ẹ̀sìn ìsìláàmù tó à ń sọlé yìí fún wa knowledge ìsìláàmù yìí ìwọ tó sì dàgbà tó rò kó ti bọ́ kọ́ lọ́mọ̀ pé kò tó bá rúra rẹ kó ti bọ́ mọ̀ wípé ọmọ tó ń ṣe ni ọ lẹ́bá níta lórí rí ti bọ́mọ́ lọ́wọ́ táàrẹ tí ọ̀nà wẹ́ẹ̀nú wa kò lè sí mímọ̀ nípa ẹ̀sìn yìí wàláhì ọ̀gá oríire ní fún wa kí èèyàn wá sọ wípé wá kọ́ nípa ẹ̀sìn kọ́ máa sọ pé àwọn kọ́ o ọmọ àwọn ló tún kù ẹni pé oríire òwú wọ́n jẹ máa ènìyàn olè gòkè kankan nínú ṣẹ̀rẹ́ àyí nínú ẹ̀sìn islamu yìí kò lè rẹ́sìn yìí sí dáadáa bó tó àti bó tilẹ̀ àbíkọ́ ya mọ̀ nípa ẹ̀sìn yìí o mímọ̀ nípa ẹ̀sìn yìí kò sì ní wá bá ọ nínú ilé rẹ̀ ọ jáde náà ọ wà náà ọ béèrè fún náà ìyẹn lọ́bàá tó fi jẹ́ sí pé islam ní àwọn oríṣiríṣi step tí a máa ń tẹ̀ ipò tí máa ń wà àwọn àfáà pè ní makọ́mà o lè gbádùn ma o lè dé makọ́mù kankan nínú sẹ̀ríà islam nínú islam ẹ̀yìn láìsí fọ́ tí wọ́n bá ní ta lórókègùn nínú àwa mùsùlùmí ẹni tó rí òkè ìsìláàmù nínú àwa mùsùlùmí onílẹ̀ tó ní mímọ̀ tí wọ́n bá ní ta lọ́wà nísàlẹ̀ jánján òun náà lẹ́ni tí ọmọ nípa ìsìláàmù ọwà di tí wọ́n mọ̀ mọ́ káàkiri bí ẹran ó wà ní mabitọ́ yà sí ó wà ní gbádùn ẹ̀sìn ó wà wà lójú kanáà no promotion ó ní lọ síwájú ọlọ́wọ́n bá jẹ́rìí sí ilé inú al-Qur'an áyà kan yìí ó ti tó wà mùsùlùmí òtútù torí ẹ̀ bá fi bá sọ pé yarfa'illahu alladhina ọlọ́ni èmi ọlọ́run ni màá ṣiṣẹ́ yìí kì í ṣẹ̀dá èèyàn ní òsì wọ́n náà sí mà pèsẹ́ tọ́lọ́wọ́n bá bá ṣe kọ̀sẹ̀ tó lè dá padà nítọ́lọ́wọ́n bá bá fà sókè kọ̀sẹ̀ tí ó fa wálẹ̀ ìtọ́lọ́wọ́n bá bá gbé ga kọ̀sẹ̀ tí ó gbẹ̀mọ́ta ọlọ́ni ẹlọ́mà pé mi ni màá ṣiṣẹ́ yìí fúnra ní yàrífà ìlàrù ọlọ́ni ìmì ni màá máa ṣàgbéga ọlọ́run lo present continuous inú verb tó wà ń bẹ̀ yarfa'illah ọlọ́run lo verb ọ̀rọ̀ sí tó jẹ́ sí pé yọ́ máa lọ láíláí ni kì ní sí pé tó bá ti ṣẹlẹ̀ fáwọn kan kò ní ṣẹlẹ̀ fún àwọn mìíràn yarfa'illahu alladhina amanu minkum ọlọ́run lé mi ọlọ́run ni màá máa fún yín ní promotion àwọn promotion àtọ̀dọ̀ ọlọ́run yarfa ọlọ́run á ní kì sí pé yọ́ takú sójú kan ìtumọ̀ yára fáwọn màá máa ṣe maa ọlọ́lọ́mọ iye promotion tí wọ́n tó ní mímọ̀ nípa Islam tó ti gbà lẹ́nu ojúmọ́ tó má lónìí tó ti dàpọ̀ dáwà yìí ọlọ́lọ́sì máa iye ibi tí wọ́n tó ní mímọ̀ nípa Islam tó ń pèrè ẹ́ mùsùlùmí ọlọ́lọ́mọ iye tó ti sọ̀kalẹ̀ torí pé bá a bá ti ń gbé nǹkan kan ga ọ dá wa lójú pé àwọn nǹkan kan wà rẹ̀ sílẹ̀ bí kan bá dára dára o bí kò sí pé arí kan tí ò dára bá bá rí pé kìní kan rẹwà a máa pọ́ rẹwà o bí kò sí pé a máa pé kìní kan kìní kọ rẹwà eléyìí tọ́lọ́wọ́ bá gbé kalẹ̀ yìí pé yárfà Allahu alladhina amanu minkum ọlọ́run lè mi ni màá máa fi promotion fẹ́yìn ẹ̀yin owó ni ẹ̀yin tẹ́ Islam gbogbo aláwọ̀ bẹ̀ báyìí mùsùlùmí ní ọlùtọ́ àwọn ọwọ́ ṣùgbọ́n irú promotion owó ni àwọn wo ni ó gba promoter tó ga jù wàlàdínà útùlẹ̀ ilmà àwọn tí wọ́n ní mímọ̀ nípa ìmánì tó síwájú ẹ̀ ẹni tó nímọ̀ nípa ẹ̀sìn Islam irúgbò láwọn fún wọn dàrọ̀já lẹ́ẹ̀kan náà tẹ́ bá fún promotion ní òṣèré àní Islam níwọ̀n tó nímọ̀ nípa ẹ̀sìn yìí tí ẹ lè kọjá ẹni tó ti wà láyé láti bí ọgọ́rùn ọdún sẹ́yìn dàrọ̀já ọlọ́ni agbìyàn ga púpọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ tẹ́ǹsì tẹ̀psìl tí wọ́n bá wọnú ayà yìí lọ wọ́n ní àwọn àwo ló ní jù tí mùsùlùmí ordinary àbí mùsùlùmí tó ní knowledge nípa ẹ̀sìn wọ́n ní àwọn mùsùlùmí tó ní knowledge nípa ẹ̀sìn àwọn ni wọ́n ní dáràjà wọ́n láwọn tí wọn ò ní knowledge nípa ẹ̀sìn tó jẹ́ sí pé wọ́n kàn sí ni bá sí bá wọn ni àwọn ni wọ́n ní àgbéga lásán gbogbo wọn ti mẹ́lẹ̀ yìí jáde wọ́n ń torí pé gbólóhùn dáràjá ipò ipò ńláńlá ipò ńláńlá tó wà láyé ayà yìí àwọn àwọn olólẹ̀mọ̀ lára yìí àwọn walladina utul ilma ọlọ́wọ́n bá sọ fún yarfa illahu alladina amanu darajati walladina utul ilma ọlọ́wọ́n sọ bá والذين أوتوا العلم درجات àwọn tó bá mọ̀ nípa Islam àwọn tí wọ́n promotion tí wọ́n kọjá abẹ́ o wallahi tó bá tèsì ẹ̀wò ọ ma fi bó ṣe rí náà wọ́n náà ma bó ṣe wà ń gbà kan gẹ́gẹ́ bí khutbah tọ́lọ múgùn ni ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí jẹ́ fáwọn àfá àlàyé ìgbà kan asọ́jú ẹ̀fún ẹnu fún tùbàdàn wọ́n náà wọ́n kọ̀ndíṣà tó wà ní ìsìn ẹnu àgbọ́yé tó ní wọ́n máa bó ti gbára rẹ bọ́ọ̀lẹ̀ kú lọ́wọ́ ẹrú báwo wá ní tọ́ bá wá ń tẹ̀síwájú nínú mímẹ́sìn wọ́lọ́ ìfọba sí ń tẹ̀síwájú níbẹ̀ bẹ́ẹ̀ ló ti máa ga sí nípa pé ọ máa dèèyàn láyé ó sì máa dèèyàn níwájú ọlọ́wọ́n ọba yarfa illahu ìmọ̀lọ́bá wà ó kìí sàtàwò ìmọ̀lọ́bá wà ó kìí sàtàwò gbogbo tó bá bá àtàwà kìí dàgbàsókè mú gẹ́gẹ́ bí píríncípù sọ́wọ́ rẹ̀ ọ̀tún gbogbo tó bá jẹ́ pé àṣà ni wọ́n ń lò ń bẹ kò ní dàgbà ó wọ́n náà wó agbára sí mẹ́mẹ́ yẹn tẹ́ǹpì lọ́sùn sọ́dàgbà odò náà ni bí wọ́n lẹ̀ sí ń rúgbá kiri láti gbà sí <laughs> àwọn òbí láì mìíràn wọn ò tí ẹ̀ gbogbo kan tá bá ti fi àṣàmú jáde ẹ́ẹ̀rí pé kò ní dáa síwájú sí yọ́ máa wà lójú kan náà mọ gbogbo kan tá bá fi Islam ìmọ̀ gbé dání yọ́ máa dáa sí ni Islam ní ọjọ́ àkọ́kọ́ tó kọ́kọ́ dé já abilẹ̀ẹ́lì ìmọ̀lọ́bàdì débi ife anábíwa Muhammad sallallahu alaihi wasallam wọ́n tún kọ̀m̀pọ́sù rẹ̀ fún apọ́ ọ̀ràn èèyàn ní pé káwà anábí àríṣọ́lá tó ní àríṣọ́ ọwọ́ ní sunan bin majah ibn abu dawud náà gbà wá rahimahumallah wọ́n ní ànábì sọ pé talabul ilmi fariidatun ala kulli muslim káwá mímọ̀ máa gbẹ́ nǹkan fẹ́ sọ̀rọ̀ kìí ṣe bàbá rẹ̀ o kìí ṣe president Nigeria o wọ́n náà máa fi hàn president fẹ́ fi speech ogun ilẹ̀ mọ̀ pé kí lọ́fẹ́ sáfẹ́ gbọ́ ẹni tó fẹ́ sọ̀rọ̀ yìí ànábì wa ẹni tí wọ́n fẹ́ sí ran ọlẹ́yin mùsùlùmí talabul tẹ̀rìpálágídí làwọn mùsùlùmí pẹ̀lú hadith arábìnrin tọ́lábìnrin ilmi káwá mímọ̀ nípa islam kámọ̀ nípa islam kọmọ́ jẹ́ pé oníwà àgbọ́wàásì lásì mọ́ gbọ́wàásì ọjà mọ́ náà kọ́ arábìnrin wá mímọ̀ wíwá mímọ̀

wà ọmọ yáà ni wà mímọ̀ ẹnìkan kọjá mímọ̀ wọ́n náà sí mà pé ọkọjá mímọ̀ ọmọ sí láyé gan nìkan ayé báwo ló ti wá fẹ́ mà sí nípa Islam talabul ilmi fariidatun ala kulli muslim ó ti fojú hàn sí gbogbo ayé wípé tí wọ́n bá bí wọ́n lè rè pé kí ló bí àwọn arádáradá tó wà ní ẹ̀sìn Islam lọ́jọ́ òde òní nínú bídà nínú fíṣkọ̀ nínú bọ̀lálà gbogbo àwọn nǹkan tí nǹkan táwọn èèyàn gbé wọlé sínú islam sí kìsára islam táwọn èèyàn wá yáyà kú ya lọ nínú ẹ̀sìn yìí ó dá wa lójú pé lẹ́yìn ìwádìí àti àfin tótó ó yé wa yí pé sábàbí tó bí wápọ̀ ṣùgbọ́n lórí sábàbí ẹ̀ ní pé àìmọ̀ká olórí sábàbí ẹ̀ jùlọ ó ní àìmọ̀ká àwọn èèyàn islam tọ́fẹ́ islam ọbọ́sáyé ẹ̀ kò sí nǹkan kan tó kàn wá ju ká sì máa gbé àwọn èèyàn fẹ́ wá mímọ́ tí wọ́n náà bá wá fẹ́ sọpọ́ọ̀tì ẹ̀ wọ́n náà dáhùn tí wọ́n náà wá mímọ́ ìwọ náà lọ síbi tí wọ́n ti ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìwọ náà má tako ilé ẹ̀kọ́ ẹ̀sìn ìwọ náà gbé ilé ẹ̀kọ́ ẹ̀sìn ní kíni lárugẹ gbogbo ìgbà tá a bá fẹ́ máa ma yí nǹkan ẹ̀yin mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tó bá fẹ́ ma yí nǹkan ó lè ma yí ẹ̀ dáadáa ó dìgbà tó bá kọ̀m̀pìà rẹ̀ sí nǹkan mìíràn tó tún dáa rẹ̀ gbà náà ló tó ma yí ẹ̀ dáadáa tọba bẹ́ẹ̀ máa yíyọ ọmọ rẹ ìwọ lọ sílé ẹ̀kọ́ tó ti wá ọwá bí rẹ̀ pé inú kíláàsì náà wà ọmọ wo lọ́dà àjù tọ́mọ́ lọ́mọ rẹ lọ́dà àjù hàn ó tó mọ iye ẹ̀sì lọ sílùú tọ́mọ rẹ ti wà nǹkan lọ́dà àjù ńlù náà ah, tí wọ́n bá ń sáyàn mẹ́ta nínú ìlú yìí wọ́n gbọ́dọ̀ mọ́dà àbúkọ ọmọ iye ìgbà wo láàmà mọ́ yí nǹkan jù nígbà tá a bá kọ̀m̀pé àti a bá fi àfiwé láàrin òun àti ń tọ́ dáa tẹ́lẹ̀tẹ́lẹ̀ eléyìí

قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون والله tó bá mọ̀ nípa ẹ̀ tó lówó tó ní gbogbo nǹkan táwọn èèyàn rópin náà lọ́lá láyé tó ní mímọ̀ ọmọ nípa ẹ̀sìn yìí ó sì yí ọmọ ìwọ lọ dáàjù ìyẹn ló fi pé kọjá kí ní mímọ̀ ọmọ mímọ̀ tó bá ti ọmọ túmọ̀ ẹ̀ ọmọ tẹ́ ń pè ní mímọ̀ ọlọ́wọ́ bá sọ pé wà nábì sọ fún wọn wípé haliyasawi ladina ya alamun waladina la ya alamun láyẹsàwú nà náà láńsà kwẹ́sàn tẹ́ ń bèèrè lọ́wọ́ wá ń bí ara yẹn kwẹ́sàn tí ó jẹ́ sí pé wọ́n fẹ́ fi rẹwà lẹ́nu bẹ́rẹ́kẹ́tẹ́ bí Yorùbá tí máa ń sọ ní láìsẹ̀sẹ̀ béèrè ánsà rẹ̀ gbogbo ayé lọ́mọ ánsà rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kan máa sọ pé ní ìsìn pé ah, ẹ̀dàkùn sí sọ láti ṣíjú máa ti tó báyìí ah, ah ó yẹ ká mọ̀ pé nǹkan kan bẹ lẹ́yìn ẹ̀sùn fẹ́ mọ jáde ìwọ́n fẹ́ mọ jáde yí pé ọlọ́ni wa ànábì sọ fún wa pé sẹ́ni tó nímọ̀ àti ẹni tí ò nímọ̀ tí wọ́n wá dọ́gba ń dọ́gba bí tí wọ́n jọra wọn tí wọ́n ṣe fi wéra wọn ìjà ní pé wọn lè fi wéra wọn kódà nínú ṣẹ̀ríà ẹranko tó ní mímọ̀ kì í ṣẹgbẹ́ ẹranko tó ní mímọ̀ làwọn onímọ̀ wọn bí sọ̀rọ̀ ajá alikẹ́lìbù lè mọ àlìlàmù wọn náà máa jẹ́ ń pè lájá ìdá wàlàbà alikẹ́lìbù fi iná ìyá àhàdìkún falẹ̀ àbúṣẹ́lẹ̀ òṣàbà ànábì àárín sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní tí ajá bá tẹnubọ́nú bọ́kẹ̀tì yín àbí kọ́pù yín àbí kí omi yín àbí nǹkan jẹun yín àbí kòkó yín tó bá tẹnubọ̀ àrẹ́bìnrin ẹ̀fọ́ lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ títẹ̀ méjì ẹ̀ẹ̀mejì lẹ́ẹ̀fọ́ lọ́tọ̀ ẹranko mọ́ ni wọ́n ní kẹfọ́ lẹ́ẹ̀mejì ìkan nínú ẹ̀ẹ̀mejì yìí kẹfì rùpẹ̀fọ́ ìkan nínú àwọn méjèèjì yìí kẹfì èrùpẹ̀ kẹfì fọ́ onu lẹ́ẹ̀mẹ́lú ẹ̀mẹ́jì ẹ̀mẹ́jì èjì èjì kẹfẹ́ pẹ̀fọ́ ẹranko owó ni ajá ajá nìyàn ọlọ́run wa sọ ní ayà pé ajá tó bá pẹran tẹ kọ́lẹ́kọ̀ọ́ tó ní mímọ̀ tó bá pẹran fún yín wọ́n ní ẹjẹ́ ẹ̀ sì ní pọ̀ nígbà kankan ẹ̀ kí ni difference àtàjá ordinary tó wà ní olé tí tọ́tẹ̀lọ́bọ̀nà àbọ̀ nǹkan àbẹ̀ àwọn onímọ̀ ní ìyàtọ̀ ọbẹ̀ náà ní pé ajá tọ́lọ pẹ́ran yẹn mọ̀hálàmù ní ẹmà pé ajá tó ti lọ lé kíw ajá tó ní mímọ̀ ajá tó ti kíw tó ti mọ̀ wọn bàtá ní ọmọ ẹnu pọ́ ní mímọ̀ díẹ̀ lára yìí ọwọ́ ajẹ́ kọ́ yàtọ̀ sí ajá tí ò ní mímọ̀ tájá tí ò ní mímọ̀ bá pẹ́ran wá ọgbọ́dọ̀ jẹ́ o ọgbọ́dọ̀ jẹ́ o nínú ṣẹ̀ríà ẹ̀wò mímọ̀ ń sì yàtọ̀ láàrin ẹranko tí ò ní láárí báwo wá ní táwọn ènìyàn bá wá ní mímọ̀ àwọn àmà sọ pé àti ní mímọ̀ àti gbogbo ẹ̀dà pọ̀ ìyẹn la fi máa tako gbogbo àwọn ọ̀nà tí wọ́n fi ń ṣèjọba nílẹ̀ Nàìjíríà yìí democracy yìí wọ́n ní àti wèrè àti olórí pípé ẹlọ́mọ àtẹ̀ká ẹ̀dàkùn wèrè sọ́mọ ẹ̀tẹ́ tẹ̀ká fún ti yọ́wà gbé wèrè torí àga wèrè yọ́ àmà fáwọn aráàlú ń pàtàkì bó ṣe wù ú ẹlọ́pọ̀lọ́ pípé onímímọ̀ àwọn ma ń tọ́ yẹ àwọn ma ń tó fit wọ́n ma bí tó yẹ ká ti sọ̀rọ̀ wọ́n ma ń tó yẹ káwọn sí anábíwá alayhi salatu wa salam nínú comparative tánàbí tún sí sallallahu alayhi wa nínú hadith ìtafẹ́wò anábí ní fadlu al-alimi ka fadlu al nínú àwọn nǹkan tó dára láyé onáni kí èèyàn máa sin lọ́nà lójú méjèèjì kó kírun tán kó máa lọlé kó máa rántí ọlọ́run bó bá tó délé náà kó máa rántí ọlọ́run kó gba àwẹjọ́ ìsìnìyàn kó gba àwẹjọ́ hamis kó gba àwẹ àyàmùlbíl oníṣẹ́ tààrà oníṣẹ́ àánú oníwà rẹ̀ dáa tó báyìí gbogbo ìjọsìn ní sí kò tí ẹ̀ wá lọ́bì kankan mọ́ ọwá ní masáṣí lọ́wọ́ máa wà mọ́ gbogbo ẹ̀ ti káàfù ní sáà ń ṣe tá kọjáde mọ́ tá a bá rírú ẹni bẹ́ẹ̀ á pé áà ẹni ọlọ́run lálẹ́lẹ́ yìí o anábìwá ní sallallahu alaihi wa sallam ẹni ńlá ni lóòótọ́ ṣùgbọ́n ẹni ńlá kan bẹ tó jùlọ fí ètò díẹ̀ fí fí tààlẹ́ni náà òun náà lẹ́ni tó mọ̀ nípa ẹ̀sìn onímọ̀ àti ọmọ akẹ́kọ̀ọ́ tọ́lọ sílé ẹ̀kọ́ lásán tọ́lọ kọ́ ayà kan kìí ṣẹgbẹ́ bàbá tó jókòó sí masáláṣí fọ́tún kan tí ń ṣe yà Allah yà Allah yà Allah àbí nǹkan kùránì nìkan. tàlọ́jà máa léyìí ẹ̀ntọ́lọ́n fẹ́ tẹ̀ràn ni ó ní ọlá tí ń bẹ fẹ́ni tó ní mímọ̀ lórí ẹni tó jẹ́ sí pé kò ní mímọ̀ ṣùgbọ́n sí lọ́hùn ọlọ́dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún òṣùpá ẹwọ àfiwí ànẹ́bì bẹ̀rẹ̀ sallallahu alaihi wasallam ọlọ́dà gẹ́gẹ́ bí ọlá tí ń bẹ fún òṣùpá lọ́jọ́ 14 lọ́jọ́ kẹrìnlá lérí gbogbo ràwọ̀ tí ń bẹ ní sánmà ẹ̀dàkùn tí láti máa rí wọn wọ́n wá ní ẹni tó jẹ́ ẹni mímọ̀ tó ń wá mímọ̀ ọlá tó ní lórí àwọn tẹ́ǹsì ìbáradà tẹ́ǹsì ìjọsìn lásán tí wọ́n ní mímọ̀ wọ́n ní ọlá tí òṣùpá ní lórí gbogbo ràwọ̀ yòókù nítorí ìdílé yìí rẹ mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin tọ́lọ́wọ́n bá bá ti sàánù rẹ tó wà lójú ọ̀nà wíwá mímọ̀ máa dùnnú máa yọ̀ kó o lè bá jèrè tẹ́lẹ̀ kó o jẹun ọlọ́wọ́n bá kó ṣe ẹni kankan wá lẹ́nu tó jèrè gbogbo ọ̀nà tá a fi gbà ní mímọ̀ náà ọlọ́wọ́n bá kó ṣe ní rọrùn fún wa àwọn tá a bẹ̀rẹ̀ láti máa wá ọlọ́wọ́n bá kó ṣe ní rọrùn jọ fún ẹni kankan wa àwọn tí ò tí ì lè wá ọlọ́wọ́n bá kó taari wọn lọ síbi wá mímọ̀ náà àwọn tó ti mọ díẹ̀ ọlọ́wọ́n mọ́jọ huwa sami'ul mujib يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي منهم لما يلحق بهم وهو العزيز الحكيم ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أكثارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس إن زعمتم أنكم أولياء قدمت أيديهم والله عليهم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون وابتغوا من فضل الله واذكروا الله كثيرا واذكروا الله كثيرا لعلكم تفلحون وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير اللهو والتجارة والله خير